أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار أدوقف ولا وضع الطريق أتي قلوه فو النبي محمد gbogbo ara lé ànábì àwọn sàhábà rẹ̀ gbogbo ẹni tí wọ́n bá ń tọ ìlànà ànábì títí tí ó fi di ọjọ́ gbéǹde alkiyama abẹ́lọ́run kó fi ìkẹ́ tí a tọrọ yìí kó fi kárí wa gbogbo àwa tí à ń gbọ́ ètò àdéhùn ọ̀yọ́ fúrún òun náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí láti Royal FM ninety five dot one àwùwọ́lá kíkàbọ̀ pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ọ̀rọ̀ tí mò ń bá lọ òun náà ni ghurbatu al-islam ìjájòjì ẹ̀sìn islam ìjájòjì sunna anabi sallallahu alayhi wa sallam ìlànà anabi ní orílẹ̀ ayé mò ń ṣàlàyé pé anabi sallallahu alayhi wa ti fún wa ní ìròyìn wípé bí ìjájèjì yẹn ṣe bẹ̀rẹ̀ níjọ́ tí òun bẹ̀rẹ̀ ẹ̀sìn tó ń gbé alẹ́sìláàmù dé wá fún àwọn ará mẹ́kà ànábì ní wàsàyà ríwùdù kẹ́mà bàdà yẹn ni pé gúrúbà yẹn yóò padà tó padà wá gẹ́gẹ́ bó ṣe rí sọ ní òní ẹ̀rí gbogbo ẹni tó bá ń jẹ́ mùsùlùmí òní ọmọ pé hijira kalẹ́ndà ní àná alánà yìí ni akawan òní ni two nínú oṣù Muharram ní tí a mọ̀ ni pé ọdún tí wọ́n ṣe hijira ọjọ́ tí hijira yẹn ṣẹlẹ̀ ọdún tí wọ́n ṣe òun náà ni Umar ibn Khattab radiyallahu anhu nígbà tí ó di àsìkò kìláfà rẹ̀ ìjọba rẹ̀ ni àwọn èèyàn wò pé kí la máa fi ń ṣe òǹkà òǹkà kan ni wọ́n ń lò bọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àwọn míì máa lo kàgbà tí anabi Ibrahim tó jáde láyé àwọn míì ń lo ìgbà tí anabi Isa tó jáde láyé alayhi salatu wa salam wa ala nabiyyina Ibrahim alayhi salatu wa salam àwọn kan ń lò so àwọn ọ̀nà oríṣiríṣi náà làwọn èèyàn ń lò ni wọ́n fi ń ka òǹkà ìgbà tó wá di ayé Umar radiyallahu anhu òun lọ́wọ́ wò pé á ah, òǹkà wo ni ká máa lò ṣùgbọ́n wá ní pé ó ah, ti ká lùgbà tí ànábì kù àwọn kan wí bẹ́ẹ̀ ọ̀kan ní rárá ẹ ká lo àsìkò hijira ànábì sallallahu alaihi wasallam tí ó ń lo gbogbo àwọn tó ń jẹ́ mùsùlùmí sí kù lásìkò yẹn àwọn tó ń jẹ àwọn sàhábà nẹ́bí ẹnu wọn kò torí ẹlòmíì àtàmà àtàmà ní sàmà wákàkiri so ẹlòmíì tó fẹ́ sọ pé tọ̀ lẹ́yìn ànẹ́bì ni wọ́n ṣe ọ̀rọ̀ kàlẹ́ndà o náà ni wọ́n ṣe déètì hijira ẹ wà ní pé ogun tánẹ́bì ọba ti ṣe àgbọ̀dọ̀ ṣe sọdọ̀kùn so o mọ ti ń jẹ́ ìjìmá òmà ìjìmá so òun náà ni pé tí wọ́n bá ti ń wá ìtàkì àbí oyè tí wọ́n bá ti fẹ́ joyè kóyè. yóò mọ̀ wá ìtàkìtà kiri ni torí eléyìí kì í ṣe nǹkan tí ìjìmá àwọn àwọn sọ̀hábà ìwọ́n dẹ̀ fẹnu kọ ní kẹ́kọ̀ọ́ ta takò wọn lórí ẹja bẹ̀rẹ̀ sí ma kà a fi máa kó nǹkan wa ní ìgbà tí ṣe hijira so tó kílẹ̀ jù ni ṣé wàá rí ọ̀rọ̀ hijira yẹn gangan kí ni tó fa hijira ànábì ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń bá bọ̀ wá gúrúbà náà ni ìjẹ́ súnà nàbì jájòjì lọ́dọ̀ àwọn ará mẹ́kà dáwà tánàbí sallallahu alaihi wasallam ń pèpè sí dáwà tó inkar al-kufr wa shirk ìṣèwà àti ìtakò ẹbọ ìṣèwà àti ìtakò tó lè sọ ní di kèfèrí ìmọ̀ ṣàlàyé àdádálẹ̀ ẹ̀sìn tí anábì sallallahu alaihi wasallam ń kìlọ̀ fáwọn èèyàn pé áà ah, ẹ sí ẹbọ ẹ sí ìmọ̀ ṣe kèfèrí pẹ̀lú ọlọ́run anábì ń ṣe wá sí iná ni ó ní àwọn ara mẹ́kà lára pé áá nǹkan tuntun ló tó gbédè yìí irú eléyìí kì í ṣe àkọ́kọ́ níbi ìṣíwáàsí kó níyàn lára sọ gbogbo àná tábà ti lọ lè wo Nabi Ibrahim tànàbí Ibrahim alayhi salatu wassalam tó kálọ̀ lè kà láàrin òun àti bàbá rẹ̀ àti àwọn aráàlú rẹ̀. Ṣé kí Ibrahim òun fẹ́ sẹ́sìn Ọlọ́run? àwọn aráàlú àwọn fẹ́ ṣe nǹkan míì àwọn fẹ́ ṣe fẹnu wọ́n fẹ́ ṣe tí wọ́n ń bá lọ tó ti bá ńlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so àná Ibrahim wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wá sí àwọn èyí wọ́n rí pé á nǹkan tuntun ló gbédè yìí wọ́n sọ fún pé raghibu anta an alihati ya Ibrahim la'in lam tantahi la'arjumannaka wahjurni maliyan gurbanu.

ابن مشلا النبي واذكر في الكتاب إبراهيم إذا كان إنه كان صديقا نبيا لو أن يولد الدنيا يعني النبي ولوني موانا نشه إذ قال لأبي يا أبتي لما تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا أنا إبراهيم زكي بابا مي آه kí ló dé tó ń sin nǹkan tí kò gbọ́rọ̀ tí kò rína tí kò kankan tí ń ṣe fún ọ ya abẹ́tì wọn bàbá mi inni qad ja'ani min al-ilm ma lam ya'tik n tó mọ̀ nínú mọ̀ èmi ti mọ̀ fattabi'ini ẹ tẹ̀lé mi ẹ wọ̀rọ̀ ahdika siratan sawiyan ọ̀nà tó dáa tó tọ́ lèmi fẹ́ tọ́ yín sí iye wọn bàbá ya abati la ta'budi shaytan wọn bàbá yìí má tẹ̀lé sùn ẹ wa o inna shaytana kana lirrahmani asiyan èṣù tẹ̀lé tọ́lọ́run يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا يا أنا إبراهيم مني وبابامي إرم بامي إن فكي الله في أجيو كما جكي شنو جنة جمع جوري ما سوريس ما بوس ما بيسو ملي أنا كن بابا سو باباني قال أراغب أنت أن آلي أتي يا إبراهيم إيه أنت قومي وإبراهيم wọ́n fẹ́ gbé tuntun dé oníkèmí má sin ntẹ́mi ń ṣe má làyín lámúyá ń tẹ̀yì làyín lámúkẹ́ ń tẹ̀yì tí wọ́n máa yí tó bá jáwọ́ níbi tó ń ṣe yìí la arjumannaka máa fi òkú fọ́ ní rí wàhàjúrì ní màlìyàn ó yà takété sí mi yányá jìnnà sí mi yányá ẹ̀wọ̀n bí ọ̀rọ̀ gúrú bàtí máa rí so ẹ̀sìn ọlọ́run òdodo ẹ̀sìn ọlọ́run òdodo sunnah a máa ní àwọn èèyàn lára torí tí wọ́n ti bá ńlẹ̀ yẹn kódà kò túmọ̀ sí pé ẹlòmíì lọ́wọ́ pé kẹ̀yà ṣe àti bí ẹbọ là níbi ìbọ̀rẹ́ mi tí mo fẹ́ ló ń bẹ̀ ni pé ẹ wo ohun tí ń jẹ́ òbú wa ìjẹ́ bàbá bàbá yẹn fẹ́ gbàgbé rẹ̀ tèmi mo bí ọmọ yìí ó ní làárí jù mọ́ ẹnìyàn kà máa fún kò fọ́ lérí so ó ní pé tí khilaf khilaf yẹn ni fi dín ìyapa ẹ̀sìn ìyapa àìgbọ́ àgbọ́yé tó bá ti ṣẹlẹ̀ láàrin pàtàkì jùlọ tó bá ti ń lọ́pọ̀ mọ́rẹ́ ẹ̀sìn ṣètọ́nà kanra wọbẹ̀ ni ṣètọ́nà wọbẹ̀. sọ́nà ni dáwà gúrùbà ó ṣẹlẹ̀ láyé anabi sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam wù bẹ́ẹ̀ ntí mo fi mú ọ̀rọ̀ anabi Ibrahim mi wá káfíńrí pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ̀ kárí lọ́wọ́ bá anabi ọlọ́run lọ́wọ́ bá pè é ẹ̀rí ó ní kọ́lẹ̀ sàlámù aláì ìgbà tí bàbá lòun fọ lóko lórí ó ní a aláṣẹ ọlọ́run kọ́ máa bá yín sa astaghfiru laka rabbi kúrà ǹdẹ́ náà ọba fún yín kó forí jì hijiranu anabi ibrahim ní jìnnà sí yín wà a'tazilukum ní jìnnà sí yín wà ma tad'una min dunillah wà ad'u rabbi asa an la akuna bi du'ai rabbi shakiyan dáná Ibrahim ṣe bá àbáyẹn sọ̀rọ̀ ní pé àyíwá ta kété sí yín lẹ́yìn ìgbà yẹn náà ni àwọn aráàlú tó wá tún di pàǹpá ìgbà wọn lọ́yẹ̀sọ̀ wá jìnnà sí wọn yẹn yán wọ́n ti gbà wọn pé ẹ mọ̀tì ẹ̀jẹ̀ ọ lọ iná àti ẹ̀pá ni náà ni àfikún àwọn ọmọ ènìyàn kan mọ́ máa rìn ní rìn ìlànà kèfèrí mùsùlùmí lẹ́yìn kíyàn tako tí ń jẹ́ sìn ọlọ́run nítorí mọ̀ pé ìké sọ̀rọ̀ tẹ́ ẹ̀ gbọ́rí lẹ́nu àfa àkàrí láyé náà lẹ́nu yẹn ń ṣe táni pé àgbọ́rí kí ẹ̀kẹ́ kò kúnlẹ̀ ọ̀bí tí ń dààmú ara lọ́rin náà kan kò kúnlẹ̀ tẹ́ ẹ̀ gbọ́rí ni ṣé fẹ́ gbọ́ lẹ́nu àbákàmọ́lẹ̀ rẹ̀ ẹ fẹ́ gbọ́rí bẹ gbórí lẹ́nu àfáàmì náà rí gbórí lẹ́nu àfáàmì náà rí mo lè kàfà bí mẹ́ta tí mo tí mo ní lọ kàpẹ́ àti gbẹ gbórí lẹ́nu wọn. táwa ni níta tó ń sọ yìí ni so ẹ mọ̀ gba ṣètọ́nù láyè so ibi tí mo ti lọ Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó bẹ̀rẹ̀ dáwà yìí pẹ̀lú husnu akhlaqihi ìwà Ànábì dáa anabi sọmọlúwàbí anabi lódodo ẹ̀rí alọ́fọ̀kàtà ni bọ́lọ̀ ṣe ròyìn anabi Ibrahim ọ̀rí pé olódodo ni ànábì náà jó lódodo àwọn ará rẹ̀ àwọn mọ̀lẹ́bí rẹ̀ mọ̀ bẹ́ẹ̀ àmọ́ tòun ti bẹ́ẹ̀ wọ́n dìde àwọn mọ̀lẹ́bí rẹ̀ dìde sí i wọ́n dìde sí i wọ́n takú ní ìtò ní agbára àwọn tó mọ̀ pé àwọn tó kú bàbá fún un lélẹ́yìí àwọn tó mọ̀ pé àwọn tó kú fún un ní pòun tó ní bàbá mi mọ́ lẹ́yìn wọn àwọn àbúrò bàbá rẹ̀ àwọn ẹ̀gbọ́n bàbá rẹ̀ gbogbo wọn wọ́n dìde sí i tó wọ́n wá takò gbà tó yá faction tó ní agbára bí ẹ gbọ́dọ̀ tó ń jẹ fún wọn mọ́ wọn ò gbọ́dọ̀ rajà lọ́dọ̀ nìkan kan mọ́ àánú ní bá rajà mọ́ so gbà tọ́rọ̀ yẹn wá lè ṣe pé mọ̀kábádà yìí ní agbára ẹni pé tì fúnlẹ̀ mọ́ ni ah ànábi wá wòye pé káì ìdúró níbí yìí ìdúró nínú ìlú yìí ah Islam ò ní tàn ànábi wá bẹ̀rẹ̀ sí ní bẹ ọlọ́wọ́n bá rẹ̀ láti yọ̀ǹda fún un kó o fi ìlú yìí ọlọ́run náà ṣe fún un yọ̀ǹda pẹ́yà fi ìlú yẹn kalẹ̀ kó o níbẹ̀. so ṣókí n tó fa hijira òun náà lélẹ́yìí sátìmọ̀ ipe hijira kan ti kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó lọ sí habasha kódà hijira yẹn lè débi pé ìyẹn náà ó lè débi pé wọ́n tó lọ síbẹ̀ ọ̀yẹ́ ọ̀tí kọ́ lọ tọ́hìf ànábì pàdé wàhálà ń bẹ̀ lẹ́yìn náà tó lọ sí habasha tó orí rọrùn ń bẹ̀ àwọn èèyàn tó lọ lè padà lọ ṣe kéta náà ni ní tí mo fẹ́ lò ń bí ni pé gbogbo ẹni tó bá ń dúró lórí ẹ̀sìn ọlọ́run ọba má jẹ́ kí má fọkàn ẹ̀bà àbí má rò pé ọkàn máa lóun sẹ́sìn ọlọ́run kò ní sí wàhálà kò ní sí fìtínà kò ní sí ìfúnlẹ̀ mọ́ni ńlá tòtẹ́lẹ́yìn náà gbogbo ẹni tó máa ń sọ wótòwótó pé ẹ̀ ẹ̀ mọ̀gbékalẹ̀ ọ̀rọ̀ ni ẹni tó bá lè ń wò tàn ìwò tàn padà sínú tàn lù yìí kò sẹ́ni tó mọ̀ gbé kalẹ̀ ọ̀rọ̀ tí ò bá ti sọ tán fẹ́. wàlá ń yẹrọdọ ànkà ń tẹrọdọ ànkà yahudu wala nasara hatta tattabi'a millatahum. ẹni tí ń ṣe ti ọ̀dà kò sí bó ṣe lè máa wí tó àfi kó o ní tán ṣe ìyẹn dáa náà ni jọ́ yẹn ló tó fúri lọ́dọ̀ wọn. tó o lè yọnu sí ọ súnà ní kẹ́nìkan ọmọ tọ́ra rẹ̀ jẹ́ kó lóun ṣe súnà Nabi sallallahu alaihi wasallam òun ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ta ní ṣe gìrìgìrì ta ní wọ́n nìkan ti pa so ẹ̀tànjẹ ní jẹ́ báwọn ẹ̀tànjẹ náà ní jẹ́ báwọn àti àìmọ̀ǹkan téèyàn ń ṣe náà ní jẹ́ báwọn òkè àwọn ni eh, àwọn ọ̀dọ́ wọn farabalẹ̀ ní àwọn ilé kan ilé kan ìwà àgbàlagbà faraba àbí so òun náà ní pé sallallahu alaihi wasallam ìtúnà ọlọ́run lórílẹ̀ ayé ni sànàbí sọlọ́ sọlámù ní ùsùlùbù ni kọ̀mọ̀rọ̀ gbé kalẹ̀ ni ànábì Ìbráhímù ní ùsùlùbù ni so n tó ń jó dodo ọlọ́run dodo ẹ̀sìn ọlọ́run òun náà nípa àwọn èèyàn fẹ́ gbọ́ ni illa qalil àfihàn díẹ̀ àwọn qalil lòun náà ní gòròbá àwọn náà làwọn àjèjì èèyàn àwọn àjèjì èèyàn so níbi ọ̀rọ̀ ìjẹ́rọ̀ yìí àwọn afáàmù wa mú àwọn ẹ̀kọ́ kọ́ tó ṣe pé mùsùlùmí yóò rí kọ́ látara ìjọrọ yìí àkọ́kọ́ nínú àwọn ẹ̀kọ́ tí àwọn afáàmì ń ṣàlàyé òun náà ni pé ẹ̀sìn ọlọ́run ọba látijọ́ tọ́lọ́run ti dá ẹ̀sìn rẹ̀ àwọn tó máa ń gbé ìpolongo ẹ̀sìn yẹn lé lọ́wọ́ àwọn ànábì àwọn òjíṣẹ́ ẹni ọlọ́run máa ń ṣe àdánwò fún wọn látara àwọn tó máa ń pè é so rí ìkúnlẹ̀ máa ń rí ìpèníjà oríṣiríṣi kó ní ẹ̀rí lọ́nà ọba ń ṣàlàyé fún wa inú Suratul bákọ́rà ike am hasibtum an tadkhulul jannata ولما يأتيكم مثل الذين خلوا من قبلكم مستهم الضراء والبأساء وزلزلوا حتى يقول الرسول والذين معه متى نصر الله ألا إن نصر الله قريب àyà two hundred and fourteen olúwa ní ìwà nẹ́bí sọ fún wọn àmọ́ hasibtum ṣé ẹ̀ka ọ̀rọ̀ ní pé à ń tẹ́lẹ̀ kọlu janna ẹ̀ka wà lè janna kẹ̀kẹ́ free kẹ̀ṣẹ̀ dáwà káwọn yìí sì máa gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ náà là walamma ya'tikum mathalu alladhina khalu min qablikum ẹ̀ wá fẹ́ kí wàhálà tó ṣẹlẹ̀ ìfúnlẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ìsọnilórúkọ bú tó ṣẹlẹ̀ ìsọnilẹ́nu tó ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ sáwọn ará wájú ẹ̀fẹ́ kó ṣẹlẹ̀ sẹ́yìn

so kí lásán wá ní mọ̀já aláyà bílẹ̀ ti bẹ̀ yìí so ẹni tó bá kàn wá ń rí pé ẹnìkan wà ní pòsíṣàn tó lè máa nà á tọ̀ sí bá nà á ó ṣàfaradà tí ò bá gbé mọ́ kò ń bẹ̀ fún un jìnnà sí ìjìrá ń bẹ tòun náà ni pé gbogbo ẹni tó bá ń ṣe ẹ̀sìn ọlọ́run lẹ́sìn òdodo tí e ṣe tàn jẹ àmọ́ tó bá gbẹ́sìn rọ́lọ́wọ́ jáde ní ìfẹ́ tó pásọ̀ látúlẹ̀ Mhm. tó ní ká máa bomi wá ọmọ múra góòlù tí wọ́n ta ká máa jòkúta sínú ẹ̀ ìlànà títí ń lọ́lá ń nàmọ ìlànà ẹbọ ẹ̀hẹ́ ẹmú òbí àbí kọ̀lá ẹ̀jú sínú omi ẹmọ ẹgbẹ́ bọ̀ ẹ wá fi ṣàdúrà tó gbúrú àwọn ìlànà ẹbọ yẹn ẹ sì rí pàwọn èèyàn ó sì embrace ẹ̀ ó sì yọnu sí i sòrú eléyìí iná ni ohun tí ó máa ń ṣẹlẹ̀ láwùjọ tẹ́bátí wọn á nìkan tán dé táwọn ń ta kóró ilé ìpele yẹn ṣẹ̀sìn ọlọ́run ìsìn ọlọ́run ìsìnà kú lójú ọ̀nà tọ́lọ́run lélẹ́yìí ẹ máa wá rí oríṣiríṣi ẹ máa gbọ́rọ̀ oríṣiríṣi ẹ máa gbọ́ orúkọ oríṣiríṣi tó máa sọ. so òun ni pé gúrùbà ara rẹ̀ náà ni pé yóò àwọn ànábì ọlọ́run ọba ó ṣẹlẹ̀ sí wọn ṣáájú sòkẹ́nìkan wá ní irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ sí òun irú ànábì sallallahu alaihi àwọn náà rí ìnira tó kàn án ìyà tí wọ́n fi jẹ́ tó fi jẹ àwọn sàhábà rẹ̀ nítorí pé ó gbé ẹ̀sìn lọ́wọ́ ó gbòdòdó lọ́wọ́ gbogbo ẹni tó náà bá ń ṣẹ̀sìn ọlọ́run tábà ń tara wa ní ṣẹ̀sìn ọlọ́run lásìkò yìí súnà nẹ́bí sallallahu alaihi wasallam ni gbàkátà àwọn kéèké ní ìbá fẹ́ ṣẹ̀sìn ọlọ́run ah, ah, ó ní alágbọ́já ó sì fẹ́rẹ́ ẹ̀sìn èdè súfì lẹ́ẹ̀tì rí fẹ́rẹ́ ẹ̀sìn ọ̀fẹ́ tó jòdodo ọ̀rọ̀ náà nù tó jòdodo ọ̀nà náà nìyẹn kò sọ́nà míì tó jòdodo jù ọ̀nà yìí lọ anábì ni wọn tó bá ti ń tẹ̀lé mi ah dakhala al-jannata wà al-janna ọlọ́run ọmọ náà àsán nìyẹn tó bá lóun ọ̀tẹ̀lé ni laqad aba kò ní al-janna wọnù tó kọ́ lọ́n kó ṣọwálẹ̀ ní tí wọ́n tẹ̀lé lánàá nàbì ìtẹ̀lé lánàá nàbì yìí òun ni ti ń jẹ́ òdodo ẹ̀sìn ọlọ́run tó ipá àwọn èèyàn sì ń gbógun tì tí wọ́n sì ń kó wọ́n retí láti pa àwọn táfẹ́ paná rẹ̀ yuriduna li yutfi'u nurallahi bi afwahihim wallahu mutimmu nurihi walau kari al-kafirun lọ́wọ́ ni ẹfẹ́ paná ẹ̀sìn ọlọ́run ẹfẹ́ paná súnà lẹ́bí sọ̀lọ́ sọ́lá kò ṣe é pa ọlọ́run ti tàn án kọ́dà àwọn tó ń jẹ́ àwọn ọ̀dọ̀ ààtù rẹ̀ gan àwọn tó ń pèpè sí gan kò yí àwọn gan bọ́lọ́run ṣe ń tọ́lánàbí ti ṣe fún àwọn tó bá gbé ẹ̀sìn yìí lọ́wọ́ ńlá ànábìsọ̀ ọ̀sọ́làmù ni pé lan tazalu qawmin min ummati zahirina ala al-haqq la yakhzuluhum man la yadurruhum man khazalahum hatta ya'tiya amrullah nàbì ni gbogbogbò alásìkò dé àsìkò dásìkò kan dásìkò kan lẹ́mọ̀ rí àwọn èèyàn tó ṣe pé òdodo tí ìyàn sọ̀rọ̀ sọ́làmù wáyé ni wọ́n gbé lọ́wọ́ kò sí ìnira kankan sínú wọn pẹ̀lú báwọn èèyàn bá ṣe ń takò wọn bá ṣe ń sanwó lóko kókó bá ṣe àwọn bá tí wọ́n lọ nìyẹn wọ́n bá tí wọ́n lọ́nu so inú àwọn ẹ̀kọ́ tuntun wà nínú hijira òun náà ni pé alqaid awurra'is so ẹni tó bá ń jẹ́ aláṣẹ tó jẹ́ olórí tó jẹ́ adarí òun náà lẹ́nu tó ṣe pé huwa alladhi la yuwarritu ummatahu kò ní máa kó fìtínà bá àwọn èèyàn rẹ̀ bẹ́ẹ̀ yóò hafizu alayha yóò máa ṣọ́ àwọn èèyàn rẹ̀ ni kò ní fẹ́ ká burú ṣe wọ́n kò ní dà wọ́n lọ bí tìǹbà bá ti bá wọn ẹni tí ń jẹ́ aṣáájú rẹ̀ nìyẹn ìyẹn òdúró eléyìí lára hijira nabi sallallahu alayhi wa sallam ìnira tó kàn nabi kò tó yìí ti ń kan àwọn sọ̀hábà rẹ̀ nítorí ìnira ti ń kan àwọn sọ̀hábà yẹn gẹ́gẹ́ gan-an ànábì ah, bá agbọ́dọ̀ jùkọ́ láì níbi kí kiri wàhálà ti ń ṣẹlẹ̀ sí yìí kó sì máa bá yín lọ bẹ́ẹ̀. kọ́lá náà bí kọ́kọ́ sẹ́ndì àwọn kan Mus'ab ibn Umair náà bí ní kó kọ́kọ́ máa lọ sí Madina kalẹ̀ kọ́lọ́ wúlẹ̀ wò kọ́lọ́ ṣe dáwọ́ fáwọn èèyàn níbẹ̀ kó tó wà dípa Nabi sallallahu alaihi wasallam òun náà lọ lè bà so ìjásájú Nabi sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá nílẹ̀ yẹn ni laqad ja'akum rasulun min anfusikum 'azizun 'alayhi ma anittum harisu alaykum bil mu'minina rahufur rahim àyà yẹn túmọ̀ sí pé ìnira yẹn bí ara ṣe ń níwọ̀n yẹn lára ní anabi sallallahu alaihi wasallam náà wọ́n ti gba abẹ́lẹ̀ pé ah ọlọ́run kú ayọ́ ló ṣòro yìí lọ́wọ́ wa ní kí wọ́n jáde ṣùgbọ́n kan náà nínú ẹ̀kọ́ tó ń bẹ nínú hijira anabi sallallahu alaihi wasallam òun ni pé yẹn ihtimamu bil aqida wat tawhid wan nawd ash-shirki ala hubbihi al-ahli wal-watani ìní ìkólé kan pẹ̀lú pé kí ẹ̀sìn ọlọ́run kó máa tàn kálẹ̀ lórílẹ̀ ayé kẹ́ bọ kókó lórílẹ̀ ayé kí tawhidi kó fẹsẹ̀ múlẹ̀ kẹ́sìn ọlọ́run kó máa lọ nítorí wà lè pẹ̀sìn ọlọ́run kí ìrora máa yẹra fún so nǹkan yẹn anabi kólé kan ju ìfẹ́ ìlú rẹ̀ lọ sọlá anabi fẹ́ràn mọ́ká ànábì nífẹ̀ẹ́ mọ́kà ìlú rẹ̀ ànábì nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ sì ni ibi tó bá bíyàn sí lóòótọ́ yẹn máa nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ tó bá ti di pé èèyàn ní rẹ́sìn ọlọ́run ọba sìn mọ́ níbi tí wọ́n bí ọ sí tìnira pọ̀ bí ẹ̀ ló ṣẹlẹ̀ sí ànábì sallallahu alaihi wasallam yìí ànábì àmọ́ sọ pé wallahi innaka la khayru ardillah wa habbu ardillahi ilayya wọ̀lẹ́wọ̀lá ẹni ọkùnrìjìtú minka mọ́kànrìjì àníbi mọ́ sọ pé ah mo fẹ́ràn mọ́kà yìí púpọ̀ jù torí ilẹ̀ tó dáa jù nínú ilẹ̀ ọlọ́run ni tó bá kan náà ah tí ìbá ṣe pé wọ́n fara ni mí ni wọ́n lé mi jáde ní jáde kò sọ́mọ kan tí ó wù kó fi abẹ́ ìyá rẹ̀ kalẹ̀ kò sí ọmọ kan wù kó wù kó fi abẹ́ bàbá rẹ̀ kalẹ̀ síbáyé pé ìnira yìí náà ni gbogbo òbí lọ́pọ̀ ọmọ rẹ̀ ń jáde nílé ọ̀rọ̀ ọmọ rẹ̀ mọ́ kiri kẹrin náà wọn náà wo tí wọn náà ń ṣe wá sí ní síyà pẹ̀lú ẹ̀mí ara rẹ̀ tó bá tọrọ rétí ọmọ rẹ̀ àbà kí ó tọmọ rẹ̀ ò ní wá pẹ̀lú rẹ̀ wọn náà wo tó ń ṣe wá sí ní síyà balil insanu ala nafsihi walau alqa ma'adhira àná àbáwí wallahi ọlọ́wọ́ bá sì rí ọ èèyàn kàn kú ń lé lásán èèyàn kàn sọ pé wọn ò ní dún pẹ̀lú èèyàn mọ́ àbà tó kún kálukú náà ká wo wo ẹ wo dáwà bó bọ́rọ̀ dáwà ṣe rí nìyẹn anabi sallallahu alayhi wa sallam ní mo sọ sọ ìlú yìí mo fẹ́ràn wọ ìlú yìí ah àmọ́ wọ́n fara ní mí ni náà mo fi jáde kó n lé sọkọlọ kọmọṣà sí àánú fún wa tó nú àwọn ẹ̀kọ́ tó tó wà níbi ọ̀rọ̀ yìí òun náà ni pé ń hijira anabi sallallahu alayhi wa sallam òun náà ni pé èèyàn máa ní ètò inú ìṣẹ̀lẹ̀ ayé èèyàn ni èèyàn máa ní ètò àwọn kọlù kan tí ń wọlé dèdè díẹ̀ bóyá màá ṣe ojú òpó kalẹ̀ ní òní zero eight one zero eight five zero three seven one zero eight one zero eight five zero three seven one. naam. salaamu aleykum. aleykum salaam wa rahmatullahi wa barakatuh. ẹ pé tí ọlọ́run sàlẹ̀ fúnra ara yín. àmín jazakumullahu khairan. àtúfà táyì ni látà lórí. naam barakallahu fikum. ẹ dákun ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé nínú àwọn ànábì ọlọ́run Hmm. ẹ dákun ṣe gbogbo wọn ni wọ́n kéwu ni nítorí tá a bá ń sọ̀rọ̀ pé súnà ẹlòmíì máa ń takò wípé àyìn pé kéwu ẹni sọ pé ẹ ṣe súnà ẹ lẹ́ ṣe kẹ́lẹ́ kan. Hmm, ṣé ẹ jẹ́ bá ayé tó bẹ̀rẹ̀ yẹn jẹ́ ok. ọ̀rọ̀ kúnlẹ̀ hmm. ẹ dákun wọ́n máa ń sọ wípé níbo ló wà nínú alukuran àbí níbo ni ó wà nínú àdìsá nẹ́bí pé ìkúnlẹ̀ ọ̀dà wọ́n máa ń pe lẹ́yìn ọ̀nà ẹ̀dá pẹ̀lú àwọn àyẹ̀rẹ́ rẹ̀. sọ ṣẹ́ni mo ti wá lérí ọ̀rọ̀ kúnlẹ̀ jẹ́ ń gbé látẹ̀yìn. mo ti wá lérí ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀sẹ̀ méje náà ni mo fi ṣe àlàyé ọ̀rọ̀ yẹn ọ̀sẹ̀ méje gbáko náà mo fi ṣe so aya Qur'an ó clear ipe títẹ̀ fíforí kanlẹ̀ ẹ̀tọ́ ọlọ́wọ́n ọba ní agbọ́dọ̀ ṣe ló bá ní sojú gbogbo ẹni tó bá jó ń kéwú pé ìtumọ̀ méjèèjì náà lóní títẹ̀ ìforí kanlẹ̀ ìbẹ̀rẹ̀ ní kéèyàn tẹ̀ ìparí ní forí ọlọ́run wá ní ẹ gbọ́dọ̀ gbé fún ẹnì kankan àfi ní ọlọ́mọdé suratul hajj torí wa ní fúsùlà tó tún wà ń bẹ̀ náà ó ní ẹ gbọ́dọ̀ gbé fẹ́nì kankan àfi mí nìkan náà mo ní títẹ́ àti ìkúnlẹ̀ ẹ sùjúdù mo ní. sókè wọn ní sùjúdù foríkalẹ̀ ní jẹ́ bẹ́ẹ̀ ah mọ́sá àbòsí fún ti títẹ̀ náà méjèèjì ní jẹ́ fáwọn sọ pé kò jẹ́ foríkalẹ̀ bẹ́ẹ̀ náà ní sùn jẹ́ títẹ̀ náà méjèèjì ló kó sínú ó bẹ́ẹ̀ náà àti sínú rẹ̀ kẹsẹ̀ bẹ́ẹ̀ náà tó kátẹ̀ ní gbogbo ọba yé ara àlọrin tí bá ti gbọ́n tí bàbá kàmọ́ lè sọ ẹ ti gbọ́ àbí bàbá kàmọ́ lè sọ sọ kó sọ ni tó ẹ tún gbọ́ kẹ tún wò yín náà ní ìsẹ̀ bóyá ńjọ́ kẹ́ńtì ẹ̀wọ́n náà ti ń pilẹ̀ títẹ̀ yín oníyẹ̀pẹ̀ yìí náà àwọn oníyẹ̀mí wò yípẹ́ dáa bàbá kàmọ́ lè ẹnu ìjọ́sọ̀ fún ìdàtí mọ́ gbọ́ ọlọ́wọ́ àti bàbá yẹn lẹ́sàn sọ àwọn náà tó ń bóyá tẹ́ bá tún gbọ́ yìí wọn lọ ojú yín ìbéèrè ẹ lákòókò tẹ́lẹ̀ ẹni ìbéèrè méjì náà béèrè ó ní ìrántí ẹlẹ́kejì mọ́ ní àwọn àpàrọ̀ ìbáyìí tán náà méjì kí n gbélé náà. Assalamu alaikum. Wa alaikum assalam ọkọ̀ ọjọ́ ti lọ náà mọ́ ọlọ́jọ́ ti lọ ọlọ́jọ́ ti lọ ẹ ti ṣe gírí ọjọ́ ti lọ ìjọba kò wọ́ta àwọn ọba àtàwọn ilé sọ̀rọ̀ ẹ ṣeun gan náà bíbí ńlá ìta àlà fún àti abá fẹ́ pè ní ẹ̀yìn ètò tó a sí orí nọ́mbà mi zero eight one zero thirty three fifty one fifty four nine zero eight one zero thirty three fifty one fifty four nine àbúfọ́tà sọ̀rọ̀ mi ló ń dágbére fún ọ pé subhanaka Allahumma wa bihamdika ashhadu an